ṣẹlẹ̀ láyé lónìí. kọ́lá nàbíyù sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run anábọ̀ muhammad wa sọ báyìí pé inna dhalika la yahillu li kò lẹ́tọ̀ fún mi bẹ́ẹ̀ ntí wọ Ummu Habiba ń béèrè yìí la yahillu li èèwọ̀ ni ẹ̀dàkùn tó bá wá jẹ́ wọ̀fà nàbì sallallahu alayhi wa sallam lè jẹ́ tọ́fẹ́ nìkan tó bá pèrè lọ́mọlẹ́yìn ànábì gbogbo ẹni tí ń bá ń dẹ́rù yìí ń wò lónìí èyí tó tiẹ̀ burú jù òun ni pé kọ̀ọ̀kan jẹ́ halali kọ̀ọ̀kan jẹ́ haramu gbogbo ẹni tí ń bá tí ń tí ń tí ń ní sáàní tọ́lọ́wọ́n ọ̀fẹ́ pẹ̀lú ẹ̀gbọ́n àbábúrò ìyàwó rẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá ni o ànábì ní halali gan la yahillu li kọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ kọ́dà nígbéyàwó halali bẹ́ẹ̀ yẹn bá ti fẹ́ yàwó ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ wọ́n jọ ọmọ ìyá ni wọ́n jọ ọmọ bàbá ni ó dé wọ̀ fún yà. kódé yìí ò ní kankọ́ anabi sallallahu alaihi wasallam ní ummu salama ní fa inna nuhaddathu annaka turidu an tankiha binta abi salama ìdájọ́ mi tún nù ìyá ńlá wa mú habiba ní òun náà sàdédé wí tó ń wí yìí o inna kunna nuhaddathu àwọn kan sọ tá ń gbọ́ ìpè annaka turidu an tankiha binta abi salama pé wà nábì fẹ́ fẹ́ ọmọbìnrin abu salama tani ń jábù sálámà ọ̀kan náà àwọn àgbà sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam láwọn tí ó tètè kú nínú àwọn sọ̀hábì ìyàwó rẹ̀ ummu sálámà radiyallahu ta'ala anha òun náà ló padà di anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ti wá bímọ fún ọkọ rẹ̀ àárọ̀ tí ń jẹ́ abu salama umu habiba làwọn wá gbọ́ pé ọmọ rẹ̀ obìnrin tí èso ọmọ tànàbì yìí sallallahu alaihi wa sallam torí ìwọ ni kéèyàn fẹ́ ọmọ rẹ̀ obìnrin gbogbo ọ̀ràn darandaran náà là ń gbọ́ lónìí o èèwọ̀ ni àmọ́ òun wò pé nígbà tí èsì pé wà nẹ́bì ló bí wọ́n ń sọ fún wa pé ah, bóyá nẹ́bì ọ̀fẹ́ lẹ́ni tí ìyá rẹ̀ ń jẹ́ ìyàwó anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi wa bi pé bintu ummi salama ẹ̀rí pé tí mu habiba wí ni pé ọmọ abu salama anabi wa fẹ́ mọ̀ pé ah, ṣé ọmọ tìyàwó òun ummu salama àbọ̀mọ tí obìnrin mi bí fún un qalat na'am ọlọ́mọ umu salama náà yẹn anabi wa ni tiẹ̀ di méjì èèwọ̀ tiẹ̀ di méjì innaha law lam takun rabibati fi hijri ma hallat li ọmọbìnrin umu salama ìyẹn ni pé ọmọbìnrin tíyàwó yẹn ti bí fún ọkọ kan bì kan anabi ni kọ́dà tí e bá tiẹ̀ jẹ́ pọ́ jẹ́ rọ̀bíbà ìtumọ̀ rọ̀bíbà lọ́mọbìnrin tíyàwó yẹn ti. Tí bí fún ẹnìkan fi hijiri tuntun bẹ lábẹ́ títọ́ òun ànábì sallallahu alaihi wasallam ìyẹn ni pé inú àwọn ọmọ tóbìnrin gbé wá láti ilé ọkọ kan àbọkọ rẹ̀ tó ti kú èyí ni wọ́n pè ní fi hijiri yìí ń bẹ lábẹ́ ààbò àbábẹ́ títọ́jú yàn. إنها لو لم تكن ربيبتي في حجري ما حلت لي innaha labnatu akhi mina rọdọa anabi sọlọ sọlọ ni ọ̀nà méjì ni kò fi tiẹ̀ lẹ́tọ̀ kí n fẹ́ ọmọbìnrin umu salama inú riwaya mi àwọn afáàjì ó yé wa pé almunafikun àwọn manafiki ń gbòòrò madina àwọn ni wọ́n ń gbèrò yìí yìí kì í gbogbo mùsùlùmí tó bá máa ti ń jẹ́ alukurani àti sunna ó ti mọ̀ pé èèwọ̀ ni ń bẹ nínú alukurani bẹ́ẹ̀ wọ̀rọ̀bá ibùkún láti fi hujurikum. àmọ́ kí lọ́nà kejì tí ọmọbìnrin Ummu Salama yìí fi jẹ́ èèwọ̀ òun là nábì láyé ọ̀rá rẹ̀ ní fíkì hadithi yìí innaha labnatu akhi mina rọ̀bọ̀ọ̀à ọmọ tí ọmọ ìyá mi bí ni àwa abira wa pé àgbọ̀nù tàn pé ànábì ní ọmọ ìyá abẹ́yìn kárí. pẹ́ni báyìí ni ẹ̀gbọ́n anabi ẹni báyìí làbúrò anabi sallallahu alaihi wasallam kò rí bẹ́ẹ̀ torípa ànábì wọn sallallahu alaihi wasallam ó nù oyún ní bàbá anabi ti kú èyí ò òjẹ́ ká anabi ọ ní àbúrò kò sí lẹ́gbọ́n tẹ́lẹ̀ nígbà tí ànábì wọn fi ń pẹ nìkan ní ọmọ tí ọmọ ìyá àwọn bí ibi tọrọ fíkì hadisi yìí wà nù. a jẹ́ pé méjì ni sẹ̀ríà fi rẹkọgnáìsì kéèyàn ọjọ́ máa yá wọ́n lè jọ bíyàn léyìí tá a mọ̀ ìyá kan ló bíyàn àti bàbá kan àbí ìyá kan ló bíyàn bàbá ọ̀dà yẹn pọ̀ àbí kọ́dà bàbá kan ló bíyàn akù náà wọ́n ń pè léde lárúbáwá ọmọ bàbá ọ̀pọ̀lọpọ̀ ọ̀dájọ́ kò sí yàtọ̀ ń bí ọmọ bàbá àtọmọ ìyá pàtàkì jùlọ ń pọ̀ ọ̀rọ̀ ànẹ̀ká kò sí yàtọ̀ nínú pé ẹnìkan lọ́mọ ìyá rẹ̀ ẹnìkan ni ọmọ bàbá rẹ̀ ọ̀nà kejì ní mina rọ̀bọ̀ à mina àrọ̀bọ̀ à léyìí tí ọ̀dà bíi pọ́pamọ́ fọ́pọ̀lọpọ̀ òun ni ọmọ ìyá àyàn látàrí ìpàjọ múmú kan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lónìí àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò wa ọtí ẹ̀kéré lọ́dọ̀ àwọn tá a lè pẹ̀lẹ́gbọ́n àbábúrò wa ọ̀dọ̀ àwọn ìyá wa lọ́pọ̀ sí gbọ́mọ̀ ń wá ń sáré bọ́ fún lọ́mú àbí ẹjọ́ múmu yín náà kankan eléyìí ní ntí ọ fà lẹ́yìn tó pọ̀ o ara ntí ọ fà lẹ́yìn kì í ṣe pé wọ̀ ni o àmọ́ ara ntí ọ fà ni pé gbogbo ẹni tí ẹ bá ti jọ mú ọmú kan náà ṣẹ̀rí àti kàyín kún tẹ̀gbọ́n tàbúrò irú yẹn ò gbọ́dọ̀ tún ríra yín lọ́la kẹ́ẹ̀pẹ́ fẹ́ra yín mọ́ kọ́ra bẹ́yẹn bá wá ní yorùbá lèmi haúsá lòun sẹ́ẹ̀sì ìjọ mímú kan náà nínú sẹ̀ríà ẹ̀tì dikini ẹ̀tì dọ́mọ ẹ̀yà kan náà òun là nẹ́bí wa muhammed sọ̀rọ̀ sọ́là mú bí i pé ọ̀nà kejì tọ́mọ ọmọ sálámà fi jẹ́ ìwọ̀ fún wa nẹ́bí ni pé ọmọ ìyá àwọn táwọn jọ mímú kan náà ló bí abu sálámà tọ́jẹ́ bàbá rẹ̀ أرضعتني وأبا سلمة ثويبة إنها لبنة أخي من الرضاعة أرضعتني وأبا سلمة ثويبة النبي صلى الله عليه وسلم ني أرابي تنجي ثويبة تجيرو أبو لهبي أون ńgbà tó sì ẹ̀ma bá Abu Lahab ti jẹ́ sí anabi sallallahu alaihi wasallam ọ̀nkù lọ jẹ́ sí anabi wa Muhammad sallallahu òun ló fún láǹfààní àti súnmọ́ anabi kékeré ń gbé ipa kan náà ni ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò Abu Lahab wa yọ̀ǹda bó ti jẹ́ kèfèrí tó náà já ah, ọmọ àbúrò òun ni ọmọ yìí ọjẹ́ kí Suwayba tó jẹ́ fún un suwaiba tó wá fún anabi lọ́yàn yìí lọ́nà kan àbọ̀nà míì náà abu salama náà mú mú ọ̀yàn suwaiba nítorí sọ wọn dọ́mọ ìyanu o nífi túmọ̀ pé ní ọmọ tí anabi bá bí sallallahu alayhi wa sallam tí abu salama bá bí ọmọ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ni wọ́n mina mina rọ̀bọ̀ a kì í ṣe pé nítorí wọ́n bí wọn pọ̀ àmọ́ arọ̀dọ̀ọ̀hà nítorí pé wọ́n mú ọ̀yàn kan náà wọn là nẹ́bi ṣe wí nù hadith mi generally pé yahrumu mina arọ̀dọ̀ọ̀hàti ma yahrumu mina nasab yahrumu aw yahrumu bi arọ̀dọ̀ọ̀hàti ma yahrumu bi nasab gbogbo ntí ó dé wọ pé a ẹ ọmọ ni ẹ̀gbọ́n rẹ ni àbúrò rẹ ni wọ́n jọ bí yín ni téèyàn bá fi lè fẹ́ obìnrin tóbìnrin ọba fi lè fẹ́ ọkùnrin nítorí yíyún bọ́ba ṣe pé ń bi ọyàn múmú ni wọ́n ti rí bẹ́ẹ̀ náà èèwọ̀ ni àpẹẹrẹ kan lélẹ́yìí nísìnyí èèwọ̀ ni kéèyàn fẹ́ ọmọ tí ọmọ ìyá àyàn bí wàbùnàtú hurrimat alaykum ummahatukum wabanatukum wabanatul akhi wabanatul ukhti ọlọ́run lè wọ̀ ni kí ẹ̀yàn fẹ́ ọmọ tẹ́gbọ́n rẹ̀ àbí tí àbúrò rẹ̀ tí ó bí ẹni tí wọ́n jọ bí wọn pọ̀ ẹni ẹjọ́ wa múmú pọ̀ náà ẹnìkan ìyá kan lẹ́bàánú tàn pé òun ló fún ọ lọ́mú ló fún ẹni báyìí náà lọ́mú ipò kan náà ni wọ́n wà pẹ̀lú ẹni wọ́n jọ bí yín mo òun là nẹ́bọ̀ sallallahu alaihi wasallam ní Suwaiba ló fún òun lọ́yàn òun ló fún tani lọ́yàn Ummu Salama kọ́dà ń bi hadithi mi ìdí tí Hamza bọ́jẹ́ bọ́fẹ́ bóyá pé ní ọ̀nkù lọ́jẹ́sà nàbì sallallahu alaihi wasallam síbẹ̀ náà wàá tún máa pè é ní kíni wàá máa pè lọ́mọ ìyá nàbì torí pé sùwọ́ ibà yìí ló fún Hamza náà lọ́yàn nípa báyìí níta fẹ́ lónú fíkìw hadithi yìí ni pé yahrumu mina ar-rada'ati ma yahrumu mina an-nasab ẹ gbogbo bíi tí eléyìí bá ti ń ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ á mọ̀ ẹni tí irú ẹ̀ bá sojú níjọba dikpọ́ bá fẹ́ dàrú ó ní responsibility àti sọ pé ẹ lè fẹ́ra yín ìyá báyìí báyìí ló fún ẹ̀yin méjèèjì lọ́yàn àbí ìyá báyìí báyìí ló fún bàbá ẹ̀yin méjèèjì ní ọ̀yàn èèwọ̀ ni o ànábì ní gbogbo ntí wọ́n jọ bí wa mọ̀lẹ́bí tó lè kọ̀ wọ́n jọ fún wa lọ́mú náà gbọ́dọ̀ ṣe kínni ọgbọ́dọ̀ kọ́ eléyìí ni hadithu fala ta'rudna alayya banatikunna wala akhawatikunna. anabu muhammad sallallahu alaihi wa sallam tó wọn sọ fún musalama mu habiba pé nípa báyìí o àtàwọn ọmọbìnrin yín ni o àtàwọn ọmọ ìyá yín àbọ̀mọ bàbá yín ni o ẹ má wulẹ̀ fi wọ́n lọ̀ mí pé kí n fẹ́ wọn èèwọ̀ ni níbí láti rí i pé ní anabuwa muhammad sallallahu alayhi wa sallam ohun tí àwa ń torí rẹ̀ fẹ́yàwó lónìí ká anabi ń torí ẹ̀ fẹ́yàwó sallallahu alayhi wa sallam torí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó dàrú mọ́ lójú àwa ń fẹ́ yàwó mẹ́jọ à ń fẹ́ mẹ́fà ẹlòmíì fógún lónìí ẹlòmíì fógójì yọ máa pe bá nàbì náà fẹ́ mẹ́sàn-án sallallahu alayhi wa sallam ara àwọn khususiyati ànábì sallallahu alayhi wa sallam torí pé dìtà ànábì fi ń fẹ́yàwó ó yàtọ̀ fún dìtà wà fi ń fẹ́yàwó òun lẹ́ẹ̀fi rí i pé nínú gbogbo àwọn mẹ́sẹ̀ẹ̀sán yìí èyí tá a pè ní ọmọge pé ànábì fẹ́yàwó lọ́mọ èké kọjá yọ kan lọ òun nìyá ńlá wa Aisha ọ̀pọ̀lọpọ̀ wọn ẹni ọjà gbàgbà ànábì lọ arúgbó ń bẹ nínú wọn ká ànábì ò tó fẹ́ sallallahu alayhi wa sallam ẹni ẹlòmíì ń bẹ nu wọn tó ṣe pé irú Ummu Salama yìí kí ni ìṣẹ̀lẹ̀ tiẹ̀ ńgbà tọkọ rẹ̀ Abu Salama kú ọba nujẹ púpọ̀ anabi wa ni kọ́ máa ṣàdúà àdúà wo ni Allahumma ajirni fi musibati wa akhlifni khayran minha ọlọ́run dákun sanmílẹ̀sán sùúrù tí mo ṣe ń bi mùsíbà yìí àdúrà tá nàbì ní gbogbo ẹni tí mùsíbà bá bá kọ́ máa ṣe ni o ó wí fún mùsálámà náà gbogbo èèyàn náà là nàbì ń wí fún wá fi ntí ó lóore ju ntọ́ bọ́ fún mi yìí lọ ọlọ́run bá ń fi rọ́pò ọmọ sálámà wá ń wí òun náà wá ń sì ń dá òtún ẹ̀ pé ká má sáláì ṣe àdúrà yìí ni dé ń sọ síta pé ní man huwa min abi ta ló lè dá àjàgbó sálámà lọ torí wọn gbádùn ara wọn púpọ̀ wọn jọ ṣe hijira ni lára àwọn tó ṣe hijira lọ habasha òun gan sọ pé bí ìgbà téèyàn sọ pé àdúrà yóò lè gbà àmọ́ kásá máa ṣe ọ̀padà wa jẹ́ pọ́lọ́ wọn á hàn pàdúrà rẹ̀ gbà ẹni tó ń gan gbà kọ́ dáa ju Abu Salama lọ ọ̀gbọ́dọ̀ dáwọ́ tó kọ́ ànábì dáa ju Abu Salama lọ ń gbé pé mùsùlùmí ni gbogbo ọ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ló ní tọ́fà àbí ẹni tí Eh, irú ìyá ńlá wa Sọfíyà bintu Huyayy ẹ bá mẹni tí ń jẹ́ Huyayy bin Akhtab ọ̀gá àwọn Yahudi náà àwọn tó ní ànábì láàjù láyé yá bóyá bá a bá fẹ́ ọmọ nù wọn ọlọ́run á pé kinu ọ̀rọ̀ ẹ wo mú Habiba tó ń wí náà gbogbo gbàtà nẹ́bí fẹ́ bàbá rẹ̀ ní máa lídìí àwọn kèfèrí wàá ja ogun wàá ja mùsùlùmí lógun Abu Sufyan gbogbo ru àwọn nǹkan báyìí òun lẹ́ẹ̀fì rí àwọn náà mọ̀ pé kì í ṣe pọ́rọ̀ pé obìnrin ń wúyàn àbóbìnrin kan rẹ wà bí nkankan nànẹ́bí nítorí ẹ̀ ṣe kíni nítorí ẹ̀ fẹ́yàwó ọlọ́run sì yọ̀ǹda fún un pé nítorí àwọn reasons ni a ah, fẹ́ ilé yìí náà fẹ́ ilé yìí náà àgbàlagbà lọ́pọ̀lọpọ̀ wọn torí náà kéèyàn ọmọ wa máa tanra rẹ̀ èèwọ̀ ní gbogbo ẹni tí máa ń jẹ́ ọmọlẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kó fẹ́yàwó ẹ kójú mẹ́rin lọ at a time ni o ẹ mẹ́jà á sì gbọ́ bẹ́ẹ̀yàn bá ní mẹ́rin tẹ́lẹ̀ tọkàn wá kú àbọ̀ kọ̀ọ̀kan àyè ń bẹ fún láti fẹ́ omi àmọ́ wọn ò gbọ́dọ̀ ju mẹ́rin lọ lẹ́ẹ̀kan náà lábẹ́ ẹnìkan lábẹ́ ọkọ kan a gbọ́dọ̀ lè kà á pé ìyàwó rẹ̀ ní ìyàwó rẹ̀ ní ìyàwó rẹ̀ ní kọ́ wá ju mélòó lọ kò ju mẹ́rin lọ òun lẹ́ẹ̀ fi mọ̀ pé ẹ a ẹ wọ́n ń pè é èsè bìdálù ase nǹkan nǹkan kéèyàn má tanra rẹ̀ o ìmà kí obìnrin yọ jẹ́lẹ̀tọ̀ kẹ́ jẹ́lẹ̀tọ̀ ara yín àbí kẹ́ jẹ́lẹ̀ wọ ara yín kò sẹ́sùn kan lẹ́yìn àpò obìnrin téèyàn bá ti ní òun kọ́lẹ̀ ọkọ̀ yanyan ni àmọ́ ẹ wọ́n ti ṣe àwọn bàbá ṣe ṣèbìdálù ni àwọn ẹ̀dàkùn kò mú o ntí ń jẹ́ ṣèbìdálù bẹ́ẹ̀ bá káyà nínú tafsiru àwọn àfa huwa talaq وإن استبدلتم زوجا مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا gbogbo tẹfsiru tẹ bá ka àwọn ṣàlàyé pé ìtumọ̀ ẹ̀ ni pé bẹ́ẹ̀ bá kọ obìnrin kan ní kúkúrú gbogbo ọ̀nà obìnrin ò ju mẹ́rin lọ at a time lọ́dọ̀ ọkùnrin kan. Ah, eléyìí ni hadithu wa lákọ̀ọ́kọ́ lónìí kọ́lá ọrùwà ọrùwà tó gba hadithu yìí wá òun ni wọ́n ń ṣàlàyé hadithu ti tán bí tá a dó yẹn àlàyé tí ọrùwà ni pé wà Suwayba tó ẹni tí ọba ma Suwayba o mawulatun li abi lahabi òun lọ jẹ́ ẹrú fàbí lahabi tẹ́lẹ̀ kánà abúláhabi àtọkọ̀ ha kọ́dà abúláhabi lọ́wọ́ sọ di ọmọlúwàbí ọbọkùn ẹrú kò lẹ́rùn rẹ̀ torí pé ọtọ́jú ànábì sallallahu alayhi wa sallam fa arda'ati nabiyya sallallahu alayhi wa sallam ọwá fún ànábì lọ́mú. falamma mata abu lahabin uriyahu ba'du ahlihi bisharri khibatin bisharri khibatin wọn nígbà tá abu kú tàbátì àdá abu lahabi abu lahabi náà ni o ọlọ́run wá ní kọ́kàn nú àwọn èèyàn rẹ̀ orí lójú oorun ọlọ́run fi hàn án faqala lahu madha lakita ẹni yìí lòun wá bí pé kí lọ bá ń bi tí ọ wà kí lẹ kàn lọ́hùn ṣé gbogbo ìdẹ́ ń wí láyé òun bẹ́ẹ̀ náà lórí pé kò sí alìkìyàmọ̀ kan kò sí ṣé ẹ ti rí i pé bẹ́ẹ̀ náà lórí àbẹ́ ti dọ́rùn mọ́tọ́ ọlọ́run kan mọ̀ sí wa ládọ́rùn mọ́tọ́. قال له أبو lahabin ọlá abu lahabi wa لم ألق بعدكم خيرا لم ألق بعدكم ba'dakum òun ò rí orí ẹyọ kan nígbà tó òun ti fi yín lẹ̀ òun ti kan tí òun ní òsì òun ti kan. ghayra anni suqitu fi hadhihi bi'ataqati Suwayba tá a pé òun rí nǹkan kan tí inú yẹn dùn lẹ́ẹ̀kan péré náà sì ni ń bi òǹgbẹ òǹgbẹ òǹgbẹ tó le ọlọ́run wa yọ̀ǹda pé kí wọ́n fún un ní nǹkan mímu tí ó tutù ẹ̀mí wọn ní títò òun á ní akílódé wọn ní nítorí pé òun bọ́kùn ẹrú kò lọ́rùn Suwaiba eléyìí ń jẹ́ pé ní ọlọ́run yìí e sọba alábòsí gbogbo ní téèyàn bá ṣe yọ san lẹ́sàn rẹ̀ àmọ́ ọlọ́run yìí e wá sọba alábòsí débi pé kéèyàn má sìn tó sì ti sọ pé béèyàn ọba sìn kò ní wà ní náà kò sí ẹ̀san àlìjánná fún ẹni tí ó bá sin lọ́hùn tó bá fi kú bó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ káàbù làábì ọwọ́ àlìjánná nítorí tó ṣe àmọ́ òun náà ní kò rí bẹ́ẹ̀ ìtàn tàbú tọ́líbì bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ bí aláàbáṣu ṣe gbà wá pé ẹnu tóun rí ni pé wọ́n ṣe ìyá tòun náà ní fúfú yẹ́ torí tóun ṣe fànàbí sallallahu nípa báyìí gbogbo ẹni tí ó ṣe dáadáa sí ìsìláàmù ọjẹ́ mùsùlùmí ni kìí ṣe mùsùlùmí ni àjẹpọ̀ ọlọ́run ó ṣe kínní ọlọ́run ó san lẹ́sàn dáadáa àmẹ́sàn yìí láàlà o ẹ̀sán àlìjẹ́nà ọlọ́run ti sọ ní téèyàn fi dìsáàbù ẹ̀ òun ni kéèyàn ṣe la ilaha illallah muhammadun rasulillah sallallahu alaihi wa sallam èyí ò ní a pàkíyèsí wa ẹ̀rọ àkùnbá bá máa ṣàdúrà fún yàn pàtàkì jùlọ bọ́yá ẹ̀ẹ́ ibi tí irú yìí ti máa wáyé ni pé ẹlòmíì lè pé fámìlì kan náà ni wá àmọ́ àwọn èkìrùn ni ọwọ́ akú mọ̀lẹ́bí kan náà sì ni wá kọ́dà ara fa náà tí ó tún di tíra lọ́bẹ̀ pé kò mú o gbàdúrà téèyàn ọba ṣe kò gbọdọ̀ takò alukurani o ah tí wọ́n ṣe ń dáadáa láyé èèyàn lè ṣàdúrà rẹ̀ àmọ́ ẹ̀ ọlọ́run ó fi sálì jẹ́ náà ẹni tí ọmọ pé kìí ṣe mùsùlùmí tí ó sinú la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wa sallam bọ́ba ìpọ́lọ́wọ́n yọ̀ǹda fẹ́nìkan ni tani ọba yọ̀ǹda fún anabiwa muhammad sallallahu alaihi wa sallam ńjọ́ tí ẹ̀gbọ́n bàbá rẹ̀ ti ń jábọ̀ tọ́lí bì kú ńbẹ́ nù ayé Kùránì dòní o ọlọ́run kọ̀ fún anabi pé kọ́ra kò gbọ́dọ̀ débi òkú rẹ̀ torí pé ọ̀sẹ̀ kẹfẹ́ rí sọ́lọ́n tí ó fi kú ní kọ́lọ́n kọ́sàmánà wa. Eh, nípa báyìí mo rò pé ọjọ́ ti lọ eh, ká dúró lórí hadithu eléyìí náà ọlọ́run jẹ́ àdìjọ́ mẹ́jọ lọ insha allahu ta'ala abẹ́rẹ́ bí hadithu abi hurairah radiyallahu anhu hadha wallahu a'lam wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Eh, ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé àwọn èèyàn ní ó ní òdiwọ̀n ọmú yẹn kó tó di pé ẹnìyẹn di eléwọ̀ sí àwọn bẹ́ẹ̀ ni wọ́n ní pé ṣé ọmọ tí ẹ̀gbọ́n tàbúrò bí bóyá ẹ̀gbọ́n bí ọkùnrin àbúrò obìnrin ṣé àwọn ọmọ yẹn lè fẹ́ra wọn nínú Islam. ìbéèrè tó ṣe pàtàkì ni ìbéèrè méjèèjì yìí nípa ẹ̀dákun ẹ̀dákun nípa ọ̀rọ̀ ọmú tí ó lè sọ obìnrin di èèwọ̀ fọkùnrin tí ó sọkùnrin náà dèèwọ̀ fún obìnrin ǹjẹ́ ọmú ẹ̀ẹ̀kan abẹ́ẹ̀ méjì abẹ́ẹ̀ mẹ́ta abẹ́ẹ̀ mẹ́rin abẹ́ẹ̀ márùn ni òun làáfà béèrè yìí àsìkò ló ti lọ ní òjẹ́ ká sàlàyé débẹ̀ ní kúkúrú ńbẹ́nu hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam wípé ọmú ẹ̀ẹ̀kan abọ́mú ẹ̀ẹ̀mejì kò sọ kínni kò sọ ọmọ di kò sọ obìnrin di èèwọ̀. E ìyẹn ni pé ní ọmú tí a sọ pé lámọyín fún yàn lọ́mú ró yìí tá a nábì wípé sòwò ibà yìí hmm? ó kéré parí ọgbọ́dọ̀ jẹ́ márùn ọgbọ́dọ̀ jẹ́ mélòó ẹ̀ márùn tá a lè kà á pé ní a ah, ní ó kéré yẹnyẹn yóò tó ẹ̀ márùn tí mo rí táwọn ẹ̀yà kìnní ń fún ọmọ báyìí lọ́yàn bẹ́ẹ̀ náà wọ́n sì ṣe fún ọmọ báyìí náà irú èyí ló tó di kíni ló tó di èèwọ̀ nínú àwọn májẹ̀mú rẹ̀ náà ni pé ọmú yìí gbọ́dọ̀ wà ńgbà tí ọmọ nídìí ọmú ọgbọ́dọ̀ jẹ́ gbà tí kínní tọmọ nídìí ọmú ìgbà wo lọmọ nídìí ọmú kó tó pọmọ ọdún méjì wàlúwàlídàtú yọrùbẹ́ẹ̀nà àwùládàhùnà hawlayni kamilayni liman àrọ́dà ayyutimma àrọ̀bọ̀à àmọ́ ọmọ ọdún márùn-ún kí n ti ń ṣe é ẹnìkan kan wàá fún ọyàn sínú kọ́ọ̀pù fún àbí nǹkan kan. Ah, èyí ń kọ̀ sọ́ di ah, èèwọ̀ fún ẹni tí irú obìnrin yìí bá fún ní ọyàn àwọn májẹ̀mú tí ara àwọn májẹ̀mú tó wà ń bẹ nìyẹn ní kúkúrú ah, ìbéèrè kejì òun ni pé ọmọ ẹ̀gbọ́n àti ọmọ ẹ àtọmọ àbúrò ẹ eh, èyí wọn ṣe wọnú ṣẹ̀ríà o ẹṣẹ wọn àfa ọ̀pọ̀lọpọ̀ máa ń rò bẹ́ẹ̀ ọmọ ẹ̀gbọ́n kò fẹ́ ọmọ àbúrò rẹ̀ kì í ṣe wọnú ṣẹ̀ríà fara bẹ́ẹ̀ yàn ọmọ kí wọ́n bá ti ń gbọ́ tàn gbèsè ayé ànábì yóò tètè mọ̀ pé yíwọ̀n èsè kínní èyíwọ̀n èsè èèwọ̀ bọ́ bá wo ó súnmọ́ irun tí ń bẹ láàrin ọ̀gá wa aliyu bin abi tọ́líbi tí í ṣe ọkọ fatima ọmọ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní kúkúrú ọmọ èyí tí ó tètè yé ni ká sọ fúnra wa pé cousins ẹni ó bá jẹ́ cousins síra wọn wọn èsè wọ̀ láti ṣe kínní láti fẹ́ra wọn nù sẹ̀ríà islam náà bóyá ká gbà béèrè kan sí náà náà náà. ìbéèrè tèmi ni pé ó pín sí ọ̀nà mẹ́ta. àkọ́kọ́ ń bẹ̀rẹ̀ béèrè kan mọ́là yunus. ẹyọkan ni òun náà ní pé ní àwọn gbọ́ lẹ́nu àwọn afáì pé islam faramọ́ kí mùsùlùmí lọ́kùnrin kó fẹ́ ẹni tó jẹ́ bíi christian lóbìnrin. náà. so ṣẹ̀dá yìí tó ń gbé kalẹ̀ kú bóyá tí ẹnìkan bá kú náà méjì kan jogun ara wọn tí a pé yóò bá rí bẹ́ẹ̀ tó ẹ̀kẹta ní pé hadith anabi sọ pé ní jẹ̀kẹ̀ rí ògùrọ̀ jẹ́ mùsùlùmí ògùrọ̀ wọn àgùrọ̀ jogun ara wọn so mẹ́tẹ̀ẹ̀ta ni. ala kulli hal eh, gẹ́gẹ́ tí àfa wí sẹ̀ríà ìsìláàmù ní eh, bẹ́ẹ̀ bá ní kọ́ọ̀sì àti fẹ́yàwó tíyàwó yẹ wá ṣe mùsùlùmí àmọ́ ìsìláàmù yan o kò gbọ́dọ̀ jẹ́ lẹ́bọ o kò gbọ́dọ̀ jẹ́ kínní kò gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́bọ àmọ́ tó bá jẹ́ bóyá yahudi àbọ̀ jẹ́ nasaraniya tá à ń pè ní jew àbí christian àwọn ní ahlul kitab àwọn tí àwọn náà ní tíra tá a fi ránṣẹ́ sí àwọn ànábì wọn èèyàn lè fẹ́ tó bá jẹ́ ọmọ ọkùnrin mùsùlùmí ẹ́. Eh? tọ́fẹ́ fẹ́ obìnrin ahlul kitab àmì èèwọ̀ ni ẹ̀dàkùn ẹja gbọ́yìn o kọ́mọ obìnrin mùsùlùmí kọ́lọ̀ fẹ́ jọ́ọ̀nù àbí lọ́ọ̀ fẹ́ máìkẹ́lì àbí èèwọ̀ ni o nínú sẹ̀rí àtọ́lọ́hún èèwọ̀ ni ọlọ́run ọ̀yọ̀ǹda débẹ̀ bí ọba yọ̀ǹda eléyìí náà á ní ọ̀yọ̀ǹda náà ni àmọ́ yọ̀ǹda kéèyàn fẹ́ Rèbékà àbí kọ́fẹ́ ẹ̀ẹ́ èyí ń wòye ṣe wọ̀ o ntọ́lọ́wọ̀n ọba pèlè wọ̀ àwòlè pèlè wọ̀ èyí tí ọba sì yọ̀ǹda àlewa pé nítorí pé àwọn kan ọ̀fẹ́ gbọ́ kọ̀ yọ̀ǹda náà láwì tòrọ́lọ́wọ́n ó bi wá gbogbo ń ta bá wí. tọ́ba wa rí bẹ́ẹ̀ àfa wa náà méjèèjì fẹ́ra wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin míì kódà yóò wúlò fọ́kọ yìí ju bóyá Habiba bíi ìyàwó rẹ̀ tó jẹ́ mùsùlùmí ní táwọn rí practically tí ó jẹ́ obìnrin gidi fún un islam ẹ sẹ́sìn aláìmoore o ẹ̀dá kan mẹ́jọ àti islam bọ́ àfa àmọ́ bíi tá a bá ti wá kàn á wá béèrè kọ́nà wo ni sẹ̀rí alákalẹ̀ òfin ọlọ́run ni pé ẹni tẹ́sìn wọn papọ̀ wọn gbọ́dọ̀ jogún ara wọn bàbá sọ́mọ ni ọkọ àtìyàwó ni ẹ̀gbọ́n sábúrò ni لا يرث المسلم الكافر ولا الكافر المسلم. al-kafiru al-muslim àmọ́lọ́ ń yọ̀ǹda fún wa kí ni alwasiya òun ni téèyàn bá ní ìdá mẹ́ta tí ó ju ìdá mẹ́ta lọ ń bẹ́ẹ̀ ó lè bùn ẹ̀ńtọ́fẹ́ ọlọ́run wàá fàlà sí yìí kọ́dà bí èsè mùsùlùmí èyí òun ni àwọn àfáà máa pé irú eléyìí ọ̀dà kí irú ọkùnrin bẹ́ẹ̀ á obìnrin yìí kọ̀ọ̀kan kírun ni kó dúró dáadáa fún un kò sì sọ òun dolórí ibú tọ̀rọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ obìnrin báyìí ọ̀sọkùnrin di òun ní mú lọ bí òkè díẹ̀ díẹ̀ àtomi tóun náà mọ̀ gbà tí irú obìnrin yóò rí bẹ́ẹ̀ ó lè mú nù sólùsù rẹ̀ yìí nù wàntọ́ọ̀dù nǹkan rẹ̀ yìí iye tó bá wù kó bùn bẹ́ẹ̀ kọ́dà bó bùn ní gbogbo ẹ̀ kò gbọ́dọ̀ ju kíni lọ dé kò gbọ́dọ̀ ju wàntọ́ọ̀dù lọ kò sì lẹ́tọ̀ọ́ sínú ogún yòókù. والله تعالى أعلم هذا والله أعلم وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين